kí ni ẹ̀sìn sọ abala kí lẹ̀sìn sọ lórí ọ̀rọ̀ yìí láti wò ó. alákọ̀ọ́kọ́ ná gbogbo ẹ̀yin tí ẹ bá lè gbọ́ ẹ̀sìn yìí tẹ́ ẹ jẹ́ ọkọ a lè rí àti ìmọ̀ pé ẹgbẹ́ dáadáa títí tẹ́ẹ̀sì jẹ́ aláàbò fún ìyàwó yín nínú ilé lọ́dọ̀ ẹbí nínú ará àti ládùúgbò níbi tó ti yẹ kẹ́ ẹ fi ààbò bò wọ́n. níbi tó ti yẹ kẹ́ ẹ fi ààbò bò wọ́n. ó yẹ ká rí orí pa àti ìgbésẹ̀ tí ọkọ arábìnrin yìí gbé lórí ọ̀rọ̀ yìí. ọkọ ọ lè sọ fún àwọn òbí rẹ̀ wípé. Islam ò fààyè gba kí obìnrin kó máa ṣí báàfù mọ́rí kó wá káwó òkè kó máa lọ kó máa bọ̀ ẹ̀sìn wo fààyè gbà á torí pé ẹ̀sìn wa kò fẹ́ kóbìnrin ó rìn ń ta kí abala ara rẹ̀ kó máa ṣí sílẹ̀. Si this is very simple matter ṣùgbọ́n ta ni ẹni náà tó yẹ kó bá bàbá grandpa àti Mama grandma sọ òdodo ọ̀rọ̀ yìí òun ni ọkọ. tí wọ́n sọ pé but àwọn tó sí ní ọ̀rẹ́ nínú ẹbí wa wọ́n ń rú báàfù lásìkò ìnáwó àwọn tó júnior rẹ̀ wọ́n ń rúbáàfù ọwọ́ àbí wọ́n léèrè pé àwọn yẹn ń ti wọn tí wọ́n wọ bàbá yá tí wọ́n fún gáùn ni. ẹni tó ró ìró ìyàwó tó ró ìró àti bùbá yóò ṣùṣù ká mọ̀nà ká ìyàwó tó ró ìró jáde ẹ mọ̀ pé á síyà nìyẹn ẹ mọ̀ pé lẹ́sẹ̀ nìyẹn ọ̀daràn nìyẹn náà obìnrin ò gbọ́dọ̀ máa ru nǹkan káàkiri ìgboro kò gbọ́dọ̀ máa ru nǹkan sórí káàkiri agboolé kò gbọ́dọ̀ nítorí kí ni kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ni pé kò sí bóbìnrin ó ṣe ru nǹkan tí ò ní karaoke yóò karaoke mọ̀nàkà yìí tó bá sì ti karaoke ó di tẹlifíṣàn ó ti dẹni táwọn mọ̀lẹ́kọ̀ máa fi ṣépè ó ti di ẹni tí àwọn màláíkà wọn yóò máa fi ṣépè sọ́sì yẹn ká máa fìyàwó ẹ̀ ṣépè. kò yẹ kò bá ìlànà ẹ̀sìn wa mu pé kíyàwó wa kó lọ ọ̀dọ̀ grandpa àbọ̀dọ̀ grandma kó wá sí kété omi lórí kó rú báàfù omi ẹ̀wọ́ ọ̀nà míì tẹ́ ẹ bá nídìí omi kì í ṣiṣẹ́ obìnrin nínú Islam kí làwọn ọmọ ti yín ṣe àwọn ọmọbìnrin yẹn ń wéṣọ ọmọ tí yín náà ṣé ìlẹ́bí wọn ni àwọn ọmọ tí ń tán jọkùnrin kí làwọn ń ṣe táwọn fi lè lọ fa omi kí ni wọ́n ṣe tí ẹ ń bá lérò pé àwọn ti jẹ́ nǹkan kan ẹ kí wọ́n gbé kí wọ́n pe apọ́n mítà ẹ jẹ́ nǹkan lórí òfurufú padà ni tẹ́ ẹ jẹ́ nǹkan lórí òfurufú padà ni ẹ wà sùnfò ẹ wà jókòó sórí kùsù ìṣà ẹ wà máa tẹsẹẹtì ẹ máa búráùsì ẹ lè lè mówó jáde ẹ wà sọ pé òkè um, dáàdì sọ fún wa ní ìdí omi ẹ dákun ẹ bá ní gẹ́sì àwọn tí ń pọn mítà ìgbà ilẹ̀ ń sọ̀rọ̀ ìṣèpẹ́ ẹ wà fẹ́ tẹsẹẹtì ìyàwó rẹ pẹ̀lú kìmọ́ọ̀rù àhá ẹ̀sìn wo faramọ́ tẹ́mọ́ wá sọ pé àwọn ìyàwó àwọn kan ń ṣe báyé tí wọ́n ti rí nìyẹn báyé tí wọ́n ti rí nìyẹn ìyẹn kì í ṣe ẹ̀rí pé àwọn tó sí ní ọ̀rẹ́ wọ́n ń pọn omi fún ìdáná. àtàá débi ọ̀rọ̀ iná dídá kí lẹ fi ń ṣeré yìí ìbàjẹ́ gba ìbàjẹ́ ń bẹ lára Yorùbá digbidigbi ìbàjẹ́ wọ́n ń bẹ lára Yorùbá agẹ̀sìmọ́pòfin ni yín ẹ ti torí pé ẹ dáná ẹ ń ṣe súná ọmọ ẹ ń ṣègbéyàwó ẹ wá táwọn obìnrin bọ́ síta wọ́n á máa roka wọ́n máa ti orógùn sí báyìí pọ̀n pọ̀n ìranù mo dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ìyàwó tèmi ò ṣe bẹ́ẹ̀ rí o bẹ́ẹ̀ ni mo sì níran mo lẹ́bi ní ìjábọ́ lójú sánmà mo jẹ́ èmi jẹ́ kó ojúṣe èmi ní kí n sọ fẹ́ bí mi wípé ẹ wò ó tẹ ẹ bá ti nínáwó tẹ ẹ bá mẹtí ọba yín roka tẹ ẹ lẹtí ọba yín sì rẹ sí ẹ jẹ́ owó èló ni wọ́n ń fún wa èèlò ni wọ́n fún àwọn aláṣẹ tí wọ́n ṣe tẹ́gẹ́tẹ́ géètì jẹmọ́ ẹ wá ta ẹ wá lọ dá dùkú kan lẹ̀ ẹ wá ń pè wọ́n lólóbì ńlé ẹ wá sọ wọ́n dẹni yẹpẹrẹ wọ́n á máa roka wájú ta èyí pírẹ́mísìsì gbogbo lẹ́lẹ́sì di pálẹ́tà ẹ sọgbà sínú ilé yín ìta gbangba ìta gbangba ni wọ́n ti wá máa roka a tún wá rí àwọn tẹ́ ń pera wọn lẹ́lẹ́hà for that matter ẹlẹ́hà ẹlẹ́hà lọ́ọ̀gá ní ó ọ̀gá ó ní kìmọ́ọ̀rù ò gbọ́dọ̀ ṣe nǹkan wọn yẹn. oníkìmọ́rù gánṣẹ́ kò gbọdọ ṣe nǹkan wọ̀nyẹn ẹni tó wọ kìmọ́rù tí ò bójú tí ò bọ́wọ́ àlẹ́ sí ò fààyè gbà ìwà sọ ìwọ tó jẹ́lẹ̀ hà. àmọ́ bò dá pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò gbádùn wọn ò gbádùn ẹlòmíì kan pèrè ní alùsùn náà ni kò gbádùn kò gbọ́ ẹ̀hà yé kò gbọ́ ẹ̀hà kò gbọ́ yé ọlọ́lọ́mọ yọ ọdún tí mo fi pọnmi fún ẹlẹ́hà tèmi ọlọ́lọ́mọ yọ ọdún tí mo fi pọn omi. nígbà mo tó fọ omi wọnú ilé ni mo tó bọ́ lọ́wọ́ pé mo ń pọnmi fẹ́lẹ́ ara mi ta wá nìwọ. tọ́ ọ̀bá ti lè rán páìpù wọlé fún ìyàwó rẹ̀ ọmọ ọmọ bí ó ti gẹ̀ẹ́sì omi nì ìwọ wò ìyàwó rẹ̀ àti àwọn ọ̀dọ́ tára wọn ti ń lélẹ̀ tí wọ́n ti ń tí tí tára wọn tára wọn ti ń lélẹ̀ lójoojúmọ́ tí wọ́n ń bomi rọ̀ wọ́n jọ wá máa gúnra wọn nídìí odò àbádùúgbò wo ni mo ti fara gún wọn ó dòdò ò ní fara gún yàn. mọ̀dàmí sí ilá kì í dódò wọ́n faragúnra wọn ayé wáṣọ lòkà ní ọ̀dọ̀ wa ń bí báyìí àwọn nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ látara bóyá ó sì ní o bóyá àìmọ̀ ojúṣe wa ní o bóyá ń ta pé afẹ́ lóko ní o I don't know torí this is very simple matter ẹgbà aláṣẹ ẹgbà apọnmíta ẹ̀yìn rówó àgbò grandpa ẹ̀rówó àgbò ẹ̀rówó rẹ̀sì ẹ̀rówó ata ẹ̀rówó epo ẹ̀wàá rí owó aláṣẹ ẹ̀rówó apọnmíta owó kù tẹ́ wà á ẹ yéé lu àwọn ìyàwó ọmọ yín bíi bí ẹrú ẹ yéé lò wọ́n bí ẹrú oúnjẹ tó bá ti kọjá ní kíṣìn kò fi ti obìnrin mùsùlùmá láti máa dá níta kò fi ti obìnrin mùsùlùmá pàápàá báwo ló ṣe fẹ́ jókòó báwo ló ṣe fẹ́ paramọ́ níta kò pọ́síbù náà kò pọ́síbù a ọlọ́run bá mi fọ̀run kẹ́ ìyá mi mo máa ń rántí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú láìsí tí wọ́n bá mi lò. ní 1994 ni mo kọ́kọ́ ṣègbéyàwó lásìkò yẹn ah nǹkan tight ẹ bá mọ ìlú Ìbàdàn 1994 tó má dùgbò Ìbàdàn dáadáa màá fẹsẹ̀ rìn láti ọjà agbó lọ sí Ìwó ròdù ní àlọ àti àbọ̀ lẹ́ni tó ń wá ìtajẹ̀dù ok màmá mi jẹ́ a wọ́n jẹ́ aláàánú súnà gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn ọ̀sẹ̀ àti wọn kú o ṣùgbọ́n aláàánú súnà ni wọ́n. èmi ni mo sì jẹ́ ààrẹ ma. àwọn wa ń gbé lóde ajé àwa ń gbé ní ọjà agbó. ẹ má wo tí mo fẹ́ sọ yìí o èmi ọkọ bí n bá tí ìrìn lọ wúro odù ìní rí tọrọ mú wálé òkè ìyá mi sì mọ kọ̀ǹdíṣàn mi wọ́n wàá sọ pé àwọn sì ń ta oúnjẹ wọ́n ń ta nǹkan jíjẹ wọ́n ń ta iṣu àtẹwà àti dòdò wọ́n ń ta. wọ́n wàá sọ pé kí ẹlẹ́hà mi ó wá sọ́dọ̀ àwọn lóde ajé nígbà tó bá débẹ̀ yóò jọ oúnjẹ àárọ̀ yóò jọ oúnjẹ ọ̀sán sẹ́ríkọ́ ọ̀rùn mi ti bà ok tó bá wá ń lọ lé nírọ̀lẹ́ yóò tún wá bù dání. <laughs> yóò jóúnjẹ àjẹyó yóò tún wá bù lọlé èyẹ ti bẹ̀rẹ̀ tipẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ ok ó sì máa ń lọ bẹ́ẹ̀ àlejò rìn lóde ajé èmi ò bá tèmi lọ kí ló wá ṣẹlẹ̀ ńjọ́ kan ó tó bí oṣù kan. òun tètè kúrò nílé ó tètè kúrò ní ilé èmi èmi pẹ́ lẹ́yìn but mo ní course láti gbọ́ òde ajé kọjá mo bá bá ẹlẹ́hà mi ní ìdí ọjà ìdí ẹ̀wà àti iṣu àwọn tí àwọn tó fẹ́ ra ẹ̀wà àti iṣu ní bá ń tà fún wọn pẹ̀lú jẹ̀líbáàbù ni o ọba ó ń gbìyànjú àti pa jẹ̀líbáàbù yẹn mọ́ra ọba ń ta iṣu àtẹ̀wà tí yàmi ń tà ọba ń tà fún wọn èmi wá ń bọ̀ lọ́ọ̀kan mo wá rí bí ṣe ń gbà pé àtọ̀gẹ̀lẹ̀ àtọ̀gbàgẹ̀rẹ̀ mo mo wá ní Eh, yọnsu yọnsu mama fún mama mi ah mo ní yọnsu ké kíní yóò lè kò lè kò lè wọ́ọ̀kì máa wo wọ́n ní kí yóò lè wọ́ọ̀kì máa ah mo ní ṣé ẹ̀yin ọ̀wọ́ gàlíbábù ìyàwó tẹ̀sí wọ́ọ̀ gàlíbábà ah, ṣé ẹ̀ na pé náà lè ràn má sọ yìí ni ẹ wá ní ó jókòó ti eh, àdògán ẹ̀wà eh, apẹ̀ iṣu. sẹ́ńtì máa ń ṣe tó bá ti wá bínú kò ní wáhà àyìn náà o èyí lọ́nà mi o. tó ah, o lè mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí ọ̀rọ̀ understanding ni kì í sọ̀rọ̀ pé èèyàn ò rí ṣe ọ̀rọ̀ kí ló gbọ́yé ni nínú ẹ̀sìn ah, ẹ̀ gbọ́. ìyàwó mi ò ní wá síbí mọ́ kò lè máa jókòó sẹ́rí ilé ilé yẹn ilé ilẹ̀ ni iwájú ta rẹ̀ ni wọ́n ti ń ta oúnjẹ mo ní kò pọ̀síbù kò pọ̀síbù wọ́n ní ọba ti sọ pé ìlànà ẹ̀há kò fara mọ́ kóbìnrin ó jókòó ń ta mo lè mi ò mọ̀ pé máa ń jókòó tì yín ń ta nàá mo ní mi ò mọ àwọn ní mọ́ bínú àkànbí mọ́ bínú sọ́wọ́ yẹn náà ni mo lọ́wọ́ ẹ̀ náà ni wọ́n bá ní ẹlẹ́yà wò tó bá ti dé mo jókòó sí pátí láàrin ẹ̀dẹ̀ tó bá dá sí pé o lè bá mi bẹ iṣu ń bẹ̀ bá mi tó bá lè bá mi fẹ́ ẹ̀wà bá mi fẹ́ ẹ̀wò ìyá wọ́n sọ pé ó ah, ti gba wèrè mẹ́sìn ó ti ṣe gbá ó ti ṣàwo wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n kọ pírèsì lójú ẹsẹ̀ ni wọ́n kọ pírèsì ni ah, tó ń wulẹ̀ mọ̀ pé mi ò mi ò wulẹ̀ mi ò wulẹ̀ gbàgbẹ́ rẹ̀ mi ò compromise lórí ọ̀rọ̀ ẹ̀sìn mi wọ́n sì mọ̀ pé tí mo wí níṣẹ́ máa stop ẹ̀ lójú ẹsẹ̀ nìyẹn máa stop ẹ̀ nìyẹn síbẹ̀ ni ìyàwó tiẹ̀ ó ti wá máa dáná ọ̀dọọdún tí a máa dáná ọdọọdún wájú ta ó sì mọ̀ pé ń ṣe bẹ́ẹ̀ ó sì wà dákẹ́ ìwọ ló yẹ kó o kọ̀ ẹ wò ní ìsìn ẹ ti sọ ọmọ ọlọ́mọ di ọ̀tá yín ẹ ti sọ ọmọ ọlọ́mọ ìyá ọkọ ti kórìíra ẹ bàbá ọkọ ti kórìíra rẹ àwọn àbúrò ti kórìíra according to her kò dẹ̀ pọ́síbù kó fi lé ọkọ rẹ̀ lẹ̀ kó wá máa wọ̀sùn bí ejò onú nítorí pé ẹ fẹ́ sọdún ṣé dandan ni ká lọ sílé mọ̀lẹ́bí ká tó sọdún ni ṣé dandan ni ṣé dandan ni kò pọ́ dandan náà ká lọ kí wọn lọ́wọ́ àárọ̀ tó bá dọwọ́ rọ̀lẹ́ ká padà sílé wa. ìwọ ọmọ wọn tó wá fẹ́ jókòó tì wọ́n jókòó tì wọ́n lọ́rùn rántí pé ọmọ yìí náà ní bàbá o rántí pé ó ní bàbá o rántí pé ó ní ìyá o. sọlá àǹfààní àti lọ kí bàbá ẹ̀ kú ọdún. bàbá tí ń nìkan lọ́dọọdún àti ìyá tí ń làwọn ìyàwó tí ń máa lọ sọdún bẹ́ẹ̀ àwọn bàbá àti àwọn ìyàwó yín àwọn ìyá ìyàwó yín ẹ ti gbẹ́ wọn ju ẹgbẹ́ kan èyí náà sì bímọ obìnrin wáyé tẹ́ ẹ̀ ṣe déédéé wáyé tẹ́ ẹ̀ ṣe déédéé. ọkùnrin àrìjálù kọ̀wàmúna alànìsà ẹ̀yin ni òkò múlérò ẹ̀yin ni aláàbò wọn ẹ̀yin lẹ́ẹ̀mọ́ gba ẹ̀tọ́ wọn fún wọn lọ́dọ̀ àwọn ẹbí yín àwọn ẹbí mi tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n bàjẹ́ débi pé tẹ́nìkan bá bímọ nú ẹbí wọn wọ́n lè ní kí ìyàwó bọ̀dá kọ́ máa wá sí ilé ọlọ́mọ lójoojúmọ́ tí èpéjọ́ méje tá ń bímọ. Tá ń yín lọ́mọ bí. sebe bẹ́ẹ̀ ṣe ní kóbìnrin yóò ṣe nìyẹn nígbà tí bọ̀dà tiẹ̀ bímọ àbọ̀wò ní bọ̀dà ẹ máa gbé yẹ̀wò ẹ̀yin náà máa bìrì ayé lèrè yìí pé ṣàṣe déédéé báyìí ṣàṣe déédéé báyìí ló jẹ́ kí n sọ wípé kò dìgbà tíyàn bá tó fẹ́yàwó méjì kó tó jẹ̀bi àìṣedéédéé kò dìgbà náà ilé tí ilé tí ilé tí ilé tí ilé tí wọ́n ń kọ́. ẹjẹ́ á ṣe déédéé ẹjẹ́ ká ṣe déédéé ìwọ ọkọ ìyàwó kó ìwọ ìwọ ọkọ ìyàwó kó o mọ̀ gbọ́ ara rẹ. kó o mọ̀ gbọ́ ara rẹ ẹ̀yin ọmọ grandpa ẹ̀dáwó ọdún ní ń bọ̀ yìí ẹ ti dáwó àgbò ẹ ti dáwó ìrẹsì ẹ ti dáwó ata ẹ ti dáwó epo owó kù tẹ́ ẹ aláṣẹ ẹ dáwó ẹni tí pọn mi tẹ́ ẹ bá ní kànga tẹ́ ẹ ní bọ́ọ̀hùn nílé ẹ dáwó aláṣẹ ẹ̀dá awẹ́ tí ó bá yín pọn mi ẹ má máa lu àwọn ìyàwó ọmọ yín bí nílòkulò nílò omi òjò ṣé ẹ sì mọ̀ pé àwọn kan ń bẹ nínú àwọn ìyàwó ọmọ yín tí wọ́n jẹ́ kí ni máa ń pè wọ́n rmc tí wọ́n jẹ́ rmc tó ga sí pé àwọn wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ọpọlọ wọn ọpọlọ ta ló fẹ́ dáná ta ló fẹ́ ṣe àsè gbogbo ọpọlọ wọn ò jù yẹn lọ gbogbo ọpọlọ wọn ò yẹn lọ torí kí ni torí tí wọn ò jì nínú ẹran nígbà míì wọn jì ẹran bù kì í ṣe torí Ọlọ́run àwọn wọ̀nyí wọn èé múra ní ìmúra tọlọ ń pa wọn láṣẹ so ẹ bá àti dírọ́ọ̀mù lé wọn lórí ayé tí wọ́n wá nìyẹn ẹ má fi wọ́n wé mùsùlùmá tó wọ full gown wọn jọra wọn ẹ má fi ọ̀daràn wé mùsùlùmí ọ̀daràn obìnrin lóbìnrin tó jáde bọ́ síta láì wọ gáùn ọ̀daràn ni kó bò déédéé ara ẹ̀ ni kó ru bàṣíà déédéé ara ẹ̀ ni kó ru báàfù déédéé ara ẹ̀ ni oúnjẹ nínú ìyà oúnjẹ nínú ìyà rẹ̀ ni pẹ̀lú àìmúra bí sẹ̀ríà ṣe ní kó múra ṣé wá lẹ́sẹ̀ tó múra dáadáa yẹn bẹ́ẹ̀ sì ṣe ní kó múra ọ̀wọ́n tó bá lè ṣe nínú yàrá ọ̀wọ́n tó bá lè ṣe nínú kíṣìnì. àníkó náà yọ̀lẹ̀ àníkó sùn kalẹ̀ àníkó máa rojọ́ nílé bàbá bàbá ọkọ rẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́ tó bá lè ṣe nínú pálọ̀ nínú kíṣìnì ó nìkan ni ẹjọ́ ṣe. èyí tó múra nímúra apọnmita ẹjọba yìí kan mi èyí tó múra nímúra aláṣẹ yẹn ẹjọba yìí dáná níta gbangba. bó ṣe sọ̀rọ̀ ara rẹ̀ ni ìka bá tọ́ sí mú la máa fi rò mú o ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run ẹ má gbin ìkórìíra ìyàwó ọmọ yín sínú ẹ̀mí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ní nàá ẹ̀sìn ní ẹ̀sìn ní ò gba kóbìnrin ọmọ gbé nǹkan rù kọ́ máa káwọ́ sókè báyìí bí ọkùnrin ẹ̀sìn ni ò fààyè gbà á. ọ̀n tó bá ti kọjá four litre tóbi lè fọwọ́ fà four litre of keg keg four litre ẹ̀hẹ́n tí yẹn bá ti pè yín ṣùgbọ́n mi tẹ́ ẹ nídìí kọjá four litre náà ẹ lọ gba pọn mítà ẹ lọ gba aláṣẹ èlò aláṣẹ máa gbà èlò ni máa gbà owó tẹ ti fi ra ẹran owó tẹ ti fi ra ata owó tẹ ti fi ra ìrẹsì tẹ ti fi ra èlùbọ́ a ọ̀pọ̀ fífi ju owó aláṣẹ lọ. ẹ lè ná twenty k pẹ̀lú gbogbo tẹ fẹ́ sèyẹn kálásì pa kálásì kó pa ten thousand olómi kò lè gba ten thousand tán omi ò tún sẹ́kù. nígbà tẹ ẹ sọ àwọn kan di olóbì ńlé náà ní ẹsẹ máa ń ṣe gbogbo wọnran wọnran wọn padà àwọn olólóbì ńlé wọn bá ti wá débi ìnáwó tó jẹ mọ́ tẹbí wọn á máa tẹ aṣọ dìdìrín kan sílẹ̀. ẹ nídìí kẹ kérésì olóbì ńlé ẹ nídìí ẹ̀nídìí ẹ̀ ẹgbà aláṣẹ ni ọdún ní ń bọ̀ yìí aláṣẹ ni ẹgbà ẹgbà apọn mítà àwọn yẹn ń ṣiṣẹ́ owó tiwọn ní. tẹ́ ẹ̀ bá sì ló ń jẹrẹ pẹtẹtẹ ẹ fẹ́ ṣe tọ́lọ́ sì bá ń ṣe tẹ́ ẹ ní àgbàlá ẹ ká wà nú àgbàlá náà ká wà nínú àgbàlá ká máa ṣe ẹ sá gbọ́dọ̀ bò wọ́n láṣìírí ni ẹ gbọ́dọ̀ jẹ́ táṣìírí táṣìírí ẹ gbọ́dọ̀ jẹ́. kéèsì kan tó ṣẹlẹ̀ láàrin mi àti màmá mi àtẹlẹ́à wọ́n lẹ́nìkan kú nú ẹbí wa nígun bàbá wọn wọ́n bá láwọn fẹ́ lọ kí wọn. wọ́n bá ní nígbà bọ́mọ̀ mi sì fẹ́ kan lòdì so wọn ò ní àwọn ọ̀rẹ́ tájọ máa sọ pé àwọn jọ ń lòdì wọn ò ní. wọ́n bá ní tẹ́lẹ̀ wọ́n tẹ̀lé àwọn mo sì mọ ẹni tí wọ́n sọ pé ó síwọ́ ọṣẹ́ yẹn mo ní kò sí problem ẹjọ́ lọ. mo ní ẹjọ́ lọ. sẹ́bọ̀wọ̀ kẹ́kàn kí ẹni tọ́pọ̀ sẹ́ẹ̀ ni náà wọ́n ti mọ̀ pé àìsí fìdáhù wọ́n ti mọ yùn àwọn ẹni èsì bá wọn ṣe wọ́n sá lọ nígbà wọ́n lọ mo fi eré agbára ni wọ́n wá ń bọ. ẹgbẹ́ wọn kọ́kọ́ sí ọ̀rẹ́ méjì bí náà ti kú ha òun jẹ́ christian ó jẹ́ christian àti christian àti muslim ni màmá mi máa ń bẹ̀wò nínú ẹbí wọn wọ́n sì máa ń ṣe dáadáa sí wọn tí wọ́n bí wọ́n ṣe wá ń darí bọ̀ ní bá ya ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn ẹ̀gbọ́n wọn yẹn ọgbàjúmọ̀ ń gbàdúgbẹ́ láyé ọgbàjúmọ̀ gan-an wọ́n máa ń pè lẹ́gbọ̀n ààrẹ ọkọ lẹ́sọ̀rọ̀ yẹn méjì bẹ́ẹ̀ ọgbàjúmọ̀ gan so ojú olóṣèlú ní gbogbo tọ́ba ti wà lé ilé rẹ̀ kì í dá àwọn olóṣèlú wọ́n máa ń jókòó àwọn kan jókòó sálẹ̀ àwọn kan jókòó sókè wọ́n sá máa sọ̀rọ̀ òṣèlú wọn mẹ́sẹ̀ ń rówó ń màmá mi wá ń bọ̀ pẹ̀lẹ́lẹ́à wọ́n bá yọ̀dẹ̀ gan wọn nígbà wọn lọ́dọ̀ ẹgbẹ́ wọn so wọ́n ti ra wọn tán ẹlẹ́yàdúró ti pọ́n nígbà ní ẹlẹ́yàwó ni ẹ̀gbọ́n màmá mi ni o ẹlẹ́yàwó ni ọ̀tẹ̀lẹ̀ ọ̀yẹ́ torí pé wọn fẹ́ rí ẹlẹ́yà bẹ́ẹ̀ rí inú ẹbí wa kò fẹ́ sí wọ́n bá ní à ẹlẹ́yà àfáà ni wọ́n ní à ẹlẹ́yà àfáà ni lọ́ọ̀ wá síjú fún mi kí n dọ́ ọmọ àyà mi bá ní à àfáà sọ pé ó lójú àwọn tí wọ́n sì jù fúnnu ẹbí. nígbà bàbá ní sẹ́ǹsì fún ní nǹkan báyìí ẹ̀yà mi ní kọ̀ọ̀kan dandan kẹ́ ẹ fún un àní wọ́n ní olójú àwọn tí ó sì jú fún. ṣé bó ṣe rí inú ẹbí ti yín nù. ibẹ̀ làwọn girama yóò ti máa sọ pé sọ́ọ̀dì síjú fún bàá fún bàbá ọkọ rẹ ni bàbá ọkọ aramanda bàbá ọkọ fèèkì bí ó ń lé bàbá ọkọ tá a mọ̀ ó ní bàbá tó bí ọkọ rẹ̀ àwọn yòókù fake ni wọ́n fake tọ́wọ́ ti jẹ́ lẹ́hà di ó ń lé bàbá ọkọ rẹ ó ní ta ni bàbá tó bí ọkọ rẹ ó lè síjú fún ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ lọ́kùnrin ó lè síjú fún àbúrò bàbá ọkọ rẹ lọ́kùnrin èèwọ̀ ni torí pé bàbá ọkọ rẹ ìdí tó fi lè síjú fún un ní wípé níwọ̀n àgbà tọ́mọ ẹ ti fi ọ tó bá padà kàn ọ́ lẹ̀ èèwọ̀ ni ò lè fẹ́ bàbá rẹ̀ láíláí mọ́ bàbá rẹ̀ náà sì lè fi ọ mọ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ̀ àbúrò bàbá ọkọ rẹ̀ tí ọmọ àbúrò rẹ̀ tó kọ̀ ọ́ sílẹ̀ tọrọ bá wọ̀ láàrin yín ẹ lè fẹ́ra yín nílẹ̀ Yorùbá gbogbo gbogbo ọkùnrin bàbá ọkọ gbogbo ọkùnrin nìyọ gbogbo ọkùnrin bàbá ọkọ gbogbo obìnrin nìyọ ọkọ ilé ń sèyí náà. tẹ jẹ agẹsìmọgbòfin lẹwàá rí àwọn ẹlẹ́hà dìgìrì míì tẹ máa lọ ilé ọdún ẹlẹ́hà ló pera rẹ o yóò sì họ́ọ̀fù ìbòjú. nǹkan ń ṣe ọ́ gidi ni o nínú ẹbí ọkọ rẹ bàbá ọkọ rẹ nìkan ló lè rí ojú rẹ bàbá ọkọ rẹ nìkan ló lè rí ojú rẹ ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ àbúrò bàbá ọkọ rẹ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá ọkọ rẹ àtàbúrò àti àbúrò ọkọ rẹ lọ́kùnrin níwọ̀n gbà tó ti jẹ́lẹ̀ hà ò lè ṣíjú fún wọn. So, tó bá wá lọ sílé ọdún ara tá a sọ nìyẹn ọ̀nà wo ló fẹ́ gba convenience fún òun tí gbogbo wọn wá yẹn tí wọ́n wálé àti kẹ́ ẹ fi sáàyè rẹ̀ kẹ́ ẹ ṣe lọ́jọ́ wọ́n máa ń ṣe ẹlẹ́hà lọ́jọ́ ni wọ́n máa ń ṣe ẹlẹ́hà wọ́n máa ń ṣe lọ́jọ́ ni ẹ ṣe lọ́jọ́ ni so níparí ẹ̀yin bàbá ọkọ ìyá ọkọ tẹ́ ẹ kórìíra ìyàwó ọmọ yín kan nítorí pé kì í bá yín kì í bá yín kan mi ìdáná kì í wá àwàálẹ̀ fún ìnáwó yín ẹ lọ ìrèsì kórìíra yẹn kú o ẹ̀sìn lẹ kórìíra o kì í sóhun ẹ̀sìn lẹ kórìíra lára rẹ̀ kì í sí òun ẹ má wá ìbínú ọlọ́run lórí rẹ̀ ẹ̀yin lẹ lóúnjẹ tẹ́ ẹ fẹ́ sè ẹ lọ gba aláṣẹ ẹ lọ gba apọnmìtà ok táwọn ìyàwó ọmọ yín ó dé kí wọ́n jókòó sáàrin ara wọn kí àwọn tí ń sáàfù oúnjẹ kí wọ́n sáàfù wọn òun ló pọ́n yín lé ju kẹ́ ẹ ní máa sí báàfù mi mórí lọ òun ló pọ́n yín lé ju ẹ máa sí báàfù mi mórí lọ fún wọn kẹ́ ẹ ní kẹ́ máa gbé báàfù mi sórí òun ló pọ́n yín lé. àti ọkọ àti ọkọ o tó pa yín lé nìyẹn ẹ má sọ ẹlẹ́hà di agáta nítorí ayẹyẹ súná ọmọ nítorí ayẹyẹ ìgbéyàwó nítorí oúnjẹ ọdún léyà èèwọ̀ ni èèwọ̀ ni insha allah a máa tẹ̀síwájú ní ọ̀la subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta. astaghfiruka wa atubu ilaik gbogbo àwa tá a wà lórí program dáṣíà program yìí fún àwọn èèyàn wa kí wọ́n lè fi ṣàǹfààní.